عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الجيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọdọ̀ mùsùlùmí ọ̀pọ̀ sígbà ìmùsùlùmí wà ní àtọrọ ìkẹ́ àtìjẹ̀ fánàbí sallallahu láti 1987 tàà ti kó dénú ilé ọ̀rẹ́ méjì ní ìrántí ọmọ tó jẹ́ pé jọ léyá la ṣe súnà lẹ́rù bọ̀dá mi àbúfọ̀dílà àwọn méjì tó lè màtánú lè jù mí lọ́nà ìrùpá ṣe súnà ọmọ ń jọ lé yarí nígbà tá a bá tó wá gbó kọmọ ìgbóòdè la ilaha illallah wallahi inú mi fi ń dáadùn inú mi ṣe kí ni kò lè tí ìyẹyẹ súnà ọmọ alákọ̀ọ́kọ́ láti 1987 almost 29 years ago kọ́yìn àbí 39 years ago tá a ti kó dénú ilé wa yìí àwọn bàbá wa ọ̀rẹ́ méjì ashim àti Sulaiman ọlọ́ba ní fọ̀nà káwọn méjì ọ̀rẹ́ méjì elélùbọ̀ súnú ọmọ alákọ̀ọ́kọ́ tó pé ó forí sọjọ́ léyàrè ó tún wá nítumọ̀ ọlọ́njẹ́ àmọ̀ sí dáadáa sẹ́rí alhamdulillah alhamdulillah alhamdulillah yàábù liman yàṣáwù ìnáfà wà yàábù liman yàṣáwù dhukur أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما ọlọ́run tó bá wo òun ọ̀fẹ́ lómi ìlọ́mọ ọkùnrin

ẹ̀rí pé tí ọ̀jẹ̀ kí lé ọ̀rẹ́ méjì ọ̀parẹ́ àbúfọ̀dúnlà ti ṣe àdúrà kan lẹ́ẹ̀kan wà láì ó àwọn kan náà káláwọn bàbá ọ̀rẹ́ méjì bá ń bẹ láyé àwọn bàbá tó bí wa àwọn nínú owó dùn jù lónìí even last year ẹ̀rí pé súyà last year ọdún tí ń bọ̀ àtòrò ní nǹkan mi àwọn bàbá yìí nínú sàárè ọlọ́njẹ́ wọn torí pé wọ́n kọ́ wa lẹ́sìn ni o bí wọ́n ṣe wá kọ́ wa ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ ìyàwó wọn ẹ wá kọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn ìyàwó gbogbo wa iná ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó lóbìnrin ò sí bí ọdẹ ń dùn mí o wọn ìjókòó wá àti ìjọyìn bá béèrè owó lóbìnrin mo lè mọ́ fún o kán wá gbọ́ wá àti o gbogbo àwọn ìyàwó ẹ̀yìn àbúrò wa àtàwọn ẹ̀gbọ́n wa yìí ẹni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rù yín ń bà wá ẹ gbọ́dọ̀ kún àwa ọmọ lọ́wọ́ báwọn ìyá ìṣe káwọn bàbá wa lọ́wọ́ Afa, ọmọ tó bá lóhùn ó gbé wa ní kó tó gbé wá ó ti kọ́ sófò orí ibú òfò wá ó wà bí ó ti kọ́ sófò ọlọ́run lè jàtẹ̀wọ́ ráyè mọ̀ ní fámìlì tiwa ilé tó dá síkẹ́ta bá ń sènà wọ́n mi gan kọ̀ sálága àgbò mọ́ ń sọ fún ọ àgbò ọ̀rẹ́ méjì mọ́ ọlọ́run ti jẹ́ kọ́rọ̀ ẹnìkan wà lọ́wọ́ fẹ́ẹ́ ṣe súná ọmọ òun wà gbé pásọ̀ wa ọlọ́run ti yọ kò ní ayé tiwa ayẹyẹ àbálẹ̀ àmbùlù láì ẹ mọ àwa kan wá bẹ̀rẹ̀ rẹ àwọn bàbá wa lọ bẹ̀rẹ̀ o ni mo fi ń sọ pé ẹ ń bá lóun ó lánàá fi ọ̀rọ̀ rẹ̀ lójú ayé wọn wọn ìgbà alátẹ̀wọ́ náà lé so lẹ́lòmíì lè fẹ́ sí wọn gbọ́ bàbá kírísẹ́nì náà lé mọ́sálásí rẹ̀ ṣé kírísẹ́nì náà máa kírun náà lé tí wọ́n bá ń ṣe bísínẹ́sì ẹni tí ó kó òkúta bọ́jà rẹ̀ òun ni ó mú sọ́dọ̀ kọjá rẹ̀ ó lè máa tà wọ́n kọ́ mọ́sálásí ọwọ́ nìkan gba kírísítẹ́nì lórí ṣé kírísítẹ́nì yóò kírun ṣé ká mọ̀ ó mọ́sálásí ni àbí ká mọ̀ pàtẹ́ wọ́n bẹ̀ lójú ayé wọn wọ́n ń gba mùsùlùmí mọ́sálásí ń kún ọlọ́run tó wá ṣe mérèkù kan ikú àwọn méjèèjì ó fi wá parí mọ́sálásí àárín ọdún kan síra wọn wọn kú ìkan kú nù wọn wọn bá láwọn ó ṣe gbogbo táìsì ike kú wọ́n bá rẹ́ wọ́n bá ní kọ́ renovation ni ikú wọn lọ parí mọ́sálásì ọlọ́run bí ọ bá a ṣe ń kírun mọ́sálásì à ń ṣe gbogbo dáadáa tá à ń ṣe inú ilé ọlọ́ba nímọ́lá dẹ̀ bá wọn nù sáré nínú nǹkan míì tó tún ọmọ bóde sẹ́ẹ̀rí gbogbo wa bá a jẹ́ bímọ bímọ ká bímọ òtò ká tọ́ ọmọ o èèyàn bí ọmọ kò tó kí ni o kò tó ká tọ́ ọmọ ìtàwọn bàbá rẹ̀ méjì tán fi yàtọ̀ wọ́n tọ́ ọmọ ni o wà láìpẹ́ ṣe pé mo fi ń ṣe sẹ́ẹ̀rí ìdájọ́ nígbà tó kẹ́bí àbí ẹ̀sán àti ìjọba ń sọ̀rọ̀ jù kò lè yọ pọ̀lọpọ̀ yín irú táwọn bàbá yìí ṣe èmi tí mò ń jẹ́rọ̀ sí ìdásímù tí mò ń sọ bẹ́ẹ̀ yìí wà láìkọ̀ dá mi lójú pé mo lè ṣe tí fi kú ìrò mo ìrò pé mọ́ kìí sọ̀rọ̀ mọ́ ní o bẹ̀tí ìrò mo láàánú lójú débẹ̀ mo láàánú débẹ̀ kọ́lọ̀ náà láàánú lójú ìgbà tẹ́mi wà yunifásitì mo máa wá bàdẹ̀ bọ̀dá mi mo parọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ìgbà Yusuf àbúrò èmi ó sì wà lé lọ́sọ̀ọ̀sẹ̀ àgbowó àgbélùbọ̀ ẹja aláràn sáwà ṣe bẹ́ẹ̀ ní ìsìn wà láyé àwọn bàbá yìí wọ́n náwó lé wa lórí wọ́n láàánú inú ilé tí ìbá ṣe pé ẹ̀yìn yàwá ní òye o gbogbo àwọn awó tọ́ba lọ káyà mọ́ ìjẹ́ sáwó kan bẹ́ẹ̀ láyé kan wọ́n ní ìsìn sá awó làwọn ẹ̀jẹ̀ nù lé awó adìẹ wọ́n wà ara ṣùgbọ́ tí bá ṣe pé wọ́n kọ́ṣọ́ wá gbà gbogbo dẹ́kì ló ti wí iyán lábẹ́ ìjẹun olè àtẹlùbọ́ gidi àwọn bàbá ìwòye fi nípa wá wọ́n rán wa ń lè wọ́n rán wa ń lè wọ́n fi ìkan lé wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ bímọ bímọ bàbá ọmọ àti ti bẹ̀rẹ̀ o bá àwa náà ti ma responsibility o máa ba sọ̀rọ̀ ìgbà táwa ń dàgbà ayé ọ̀dàrú tó báyìí wà ayé ti ń dàrú àwọn ọmọ ti ń dìdàkudà àwọn ọmọ ọ̀fẹ́ ṣe tọ́lọ́ ọmọ yahoo wọn fẹ́ ṣe kọ́mọ jalè wọn fẹ́ ṣe kidnapper wọn fẹ́ jẹ́ ritualist wọn fẹ́ jẹ́ ìtọ́kan gbogbo àwa bímọ bímọ ẹ wo àwọn òbí tán bí wa yìí ẹ wo bọ́lọ̀ ń ṣe wá ń ṣe ọ̀rọ̀ ń gbogbo wa.

ìtumọ̀ rẹ̀ ni wípé wọn ò mọ rí àwa pé wọ́n lọ ojú orúmọlẹ̀ wọ́n lọ lọ ọ̀dí ògùn àwa wá lọ ájì ogun àwa a lọ ájì tá a wà lé nínú ilé wa ìlànà gbogbo àwọn ọmọ tó ń wé iná gbáwé àràfà kọ̀fẹ́ẹ̀sì ọmọ tí ó gbogbo àwọn àwa lọ ájì àwa ń lónìí à à ń mo súyà tẹkidírù sórí táwọn yìí ẹ̀yìn àfáà o wà láì ẹ̀yìn àfáà mi ọ̀dà abẹ́ ọlọ́run tèmi náà burú o gbogbo o ìwọ ọlọ́run tó àwọn bàbá wọ́n dá ọlọ́run jẹ́yìn àti ibi wà sí àkọ́kọ́ àfà ọ̀ràn yẹn ní ká wa ṣe tọ́ wọ́n tọ́ wa ní kéwú wọ́n tọ́ wa níwèé wọ́n fi ìmọ̀ ọmọlúàbí hàn wá wọ́n tọ́ wa máa ṣàdúà point two nu ẹ̀jẹ̀ a máa ṣàdúà fáwọn ọmọ wa ọ̀tọ̀ ní kéèyàn oroko kó gbé nǹkan ọ̀tọ̀ ní kọjá mi léèdì o wàhálà ń tàgbẹ̀ ta ní máa jẹ́sù ọ̀tá ọlọ́run lọ jẹ́sù àwọn bàbá wa ọ̀tá o nínú àwọn ọ̀rẹ́ wọn ń bẹ tí wọ́n jọ tọ́mọ tọ́mọ tí wọ́n ya wèrè mọ́ lọ́wọ́ o ṣùgbọ́n ní kí mọ̀ pẹ̀lú àwọn bàbá yìí wọ́n máa ń ṣàdúrà gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin lóbìn ìmọ̀ kéwù ìmọ̀ àwè èlé ìjẹ́ òwúlò ọlọ́run bá ń fi mọ̀ wọ́n àwọn bàbá yìí wọ́n máa ń ṣe dáadáa fáwọn àfà ìgbà kan méje inú ilé àwọn náà ti sọmọ 50 fa àfà tó bá di pàǹsẹ̀ súná ọmọ inú ilé àfà àti wọn ò pè yóò dé inú ilé ìfẹ́ sọ pé yóò dànù sí i àwọn àfẹ́ ìgbanu síbi wọ́n máa ń wá tó lọ́mọ̀ pa àwọn bàbá tó lè lè wọ́n nífẹ̀ẹ́ àwọn àfà wà láì wọ́n ọ̀nà òfin gbogbo àfà àtẹ́ńtẹ́ pé o àtẹ́ńtí wọn pè wọ́n fà wá fún mi kèéfè yóò nìkan ìgbà túnú àwẹ̀ iléyá a máa ń tẹ̀lé wọn lọ àwọn tí wọ́n lọ gbélùbọ̀ fún àwọn tí wọ́n lọ fún bọ̀dá tí wọ́n bá ń tẹ́bọ̀ parọ́ àwọn tí wọ́n lọ fún lẹ́ran kéde o ọlọ́ọ̀dà àwọn ọmọ mi ń bẹ láyé ń bí wo ìtì lọ tí wọ́n parọ́ màmá wa wọ́n lawọ́ wọ́n àfi ní pé gbogbo wa wọ́n àfi àkọ́kọ́ ni pé ká mójú táwọn ọmọ kárè wọn kéwú ìwé ìmọ̀lẹ́ ayé ẹ̀sìn gbogbo ẹ̀ ká fi kọ́ wọn ẹ̀kejì ká máa ṣàdúà ẹ̀kẹta káwá máa ran kan pé a fẹ́ káwọn ọmọ wọn dàbí àwọn ẹni ọlọ́run ọlọ́run mọ́jọ ọmọ mi ó dàbí dàfídó

àwọn bàbá àti wa tán máa ń tọrọ àdúrà àwọn lèmi ń ṣe o ìmọ̀ kéwú ìmọ̀ ìwé eléyìí tí ó wúlò ọlọ́run bá ń fi mọ̀ wọn àwa wá ń fi kún gbogbo àwọn ọmọ wa ṣe wọ́n lẹ́ni tí ó máa pèèyàn lọ sọ́dọ̀ ọlọ́run ara táwa ń fi kúnnu ṣe wọ́n lẹ́ni tí ó lárí sìkì ṣe wọ́n lẹ́ni tí ó máa wúlò fún gbogbo ayé. gbogbo pe bàbá wa wù náà àwa náà tó wí atúnwá ń fi díẹ̀ díẹ̀ kan gbogbo wa ní ká mójú tààrin yẹn nínú nǹkan tó kàn wá wa bá ti ń dàgbà ẹ ta ni wọ́n bá rìn o ara tọ́lọ̀ fi sàánú tiwa àbáwọn olórí ibú rìn wàláì àbáwọn olórí ibú rìn àwọn òbí wa mọ́kẹ́wò ẹ̀yìn obìnrin ìyá gbẹ̀yìn olóòrìn ìyàwó wa ẹni farabalẹ̀ èmi ọmọ nínú ilé tí wá ń lé ọ̀rẹ́ méjì lẹ́yìn ìmọ̀ gírídì lẹ́yìn ìmọ̀ gírídì ọwọ́n kó orí wa ń ta o màmá wa ṣe mọ parọ́ o táàbà wá bóde bọ́yá fẹ́ lọ ra ẹ̀kọ́ kankan àbí búrẹ́dì táyé jẹun lé àìsábà ti ẹ̀jẹ̀ búrẹ́dì àtẹ̀kọ́ àmàlà gidi là á máa jẹ ọmọ méjì bọ́yá fẹ́ ra mẹ́ta dàkátà ń bẹ̀rù bẹ́ẹ̀ ni ọmọ méjì ni ọ wà lọ wọn èdè ẹ̀ sábà ara àwọn ọmọ obè bóde alẹ́ ah, àwọn ọlọ́mọ tó tírìn àwọn bàbá wa mọ́ mọ́ padà ronú pé àwọn bàbá ìgan tírìn wọn ju ọ̀pọ̀lọpọ̀ wa lọ inú ilé wa yìí nígbà tá a kí ni mọ́sálásí ọ̀dọ̀ àwọn àfáà lẹ́yìn ibi ìlàsí máa ń kírun a kí ṣàìsàn lẹ́yìn káwo ọ̀nà ọlápọ̀pọ̀ lágó lóníròyìn náà ṣáájú ẹgbọ́ kókó tọ́wà ó nírọ̀mọ́nú lé wa kọ́ mọ́ ẹ̀fẹ́ wèrè kí àdúgbò àwọn ìbáwọn ẹyẹ bá ń gà náà léyìí àìbá wọn dàdúgbò gbogbo ẹ̀yin òbí ẹ mójútó àwọn ọmọ yín o àwọn ọmọ burúkú ti pọ̀ náà lu o ẹ mọ̀já àwọn ọmọ yín ọba àwọn ọmọ burúkú rí o anabi wa muhammad sasala ó ní arọ́júlù aláàdí ni kọ̀lílì fàlìyàndùr àhàdúkọ́m máa yóò kọ̀lì ọmọ ènìyàn wà lórí ìlànà ọ̀rẹ́ ayò rẹ̀ ẹ̀yà àwòtalẹ̀ ń bá rìn tọ́rá gùtàn tó bá bá járìn yóò ṣe kí ni ìyẹn wà nù nǹkan tó kàn wá nínú tó kàn wá ẹgbẹ́ ìtẹ́lọ́rùn sáwọn ọmọ yín lẹ́nu marada ọ̀fun mọ̀ táìmọ̀ five twenty ogún ṣẹ̀dún mẹ́wàá tá a fẹ́ lò ẹgbẹ́ ìtẹ́ ẹgbẹ́ ìtẹ́lọ́rùn sáwọn ọmọ yín lẹ́nu jẹ́mọ́ tí mo pè ara táwọn òbí wa ṣe dẹ́sùn ẹ̀yin náà wọlé ìnáwó sọ́lọ́ọ̀tì ni máa ń kọ́ ilé tá a wà yìí ilé ọ̀rẹ́ méjì yàrá mẹ́jọ sálẹ̀ mẹ́jọ lókè yàrá sísẹ́ yàrá sísẹ́ thirty two bọ́ọ̀sì lẹ́kùlé ṣọ́ọ̀bù wájú sọ́lọ́ọ̀sì máa kọ́ ilé wa ìjọba tí èrú ilé wa gbogbo Ìbàdàn tó jẹ́ pé ilé méjì wọ́n wà jápọ̀ ẹwọ́ dẹ́kì tó fi jálè pọ̀ ó tó kọ́ òdìdí ilé àwọn èèyàn ó gbọ́ wọ́n wọlé wa yìí tí wọ́n dàrú báyìí ẹ wá mọ omi tí mò ń lọ o báwọn bàbá yìí wá lówó nígbà táwa wà ń kéke wọn ò tẹ́ ìléwà bí ọmọ olówó kí mo ní wọ́n ṣe wọ́n fi ìtẹ́lọ́rùn tréènì wa wọ́n fi yé wa pé èèyàn máa ń sọ́gù láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọn ò lè dá sọ́gù torí náà ẹ tréènì àwọn ọmọ yẹn kán nítẹ̀ lọ́rùn kọ́ mọ̀ jẹ́ pé bí lọ́rùn wọ́n ti máa jalè wọ́n máa ṣaṣẹ́wó wọ́n máa gbogbo àwọn wọ́n ní ìparí kí gbó ọkọ̀ ọmọ bóde jama ti ṣe kí oh, la ilaha illallah jama ti mo pe allahu akubaru allahu akubaru allahu akubaru la ilaha illallah wallahu akubaru allahu akubaru wàlílá ìlà ọkọ̀ ńlá ló kọ́ tí bàbá ọlọ́mọ sọmọ ó bàbá ọlọ́mọ jẹ́mọ̀ tí mo pè ọ̀sáájú o kọ ọmọ wọn mọ̀ jẹ́ haṣi tí mo kọ́kọ́ ọmọ wa ee kakútúbà kankan kí ló kọ ọmọ wọn mọ̀ jẹ́ jẹ̀mọ́ kí ló kọ ọmọ wọn mọ̀ jẹ́ ó kọ bàbá mi bàbá ọlọ́mọ ó tún lè kówó lọ́pọ̀ sí ó kọ wàláì wàláì lánìyàn pé ẹgbọ́ mi o ó lánìyàn mi pé tí bá ti bímọ ọkùnrin màá sọ ní Hashim jọmọ tí mo Bàbá ọlọ́mọ ọyá wá bọ̀ mí lọ́wọ́, ó ti gba wá hàn. Ọlọ́run, sọ wá ní máa gbọ́ mi, máa gbọ́, máa gbọ́, máa gbọ́. gbogbo yín ibi tọ́pọ̀ lọ yín lọ ẹ̀ àjàdì àjàdì mọ́ wá ní gbogbo yín rẹ́rìn tí ọlọ́run mọ́jẹ̀ ti á máa fi kọ́ sọ ọlọ́run wá ní kélé ọ̀rẹ́ ọwọ́ gba nọmba ó dẹ̀ ń dómi tó ti lọ èmi ọlọ́run wá nọmba tù kọjá pé láìpẹ́ yìí méjì ká sọ wọ́n ní áṣì ó kọ bàbá wa ní bàbá Hashimu àwọn ọmọ rẹ̀ jọkọ ẹlẹ́à bàbá ashimu àwọn ọmọ ọmọ rẹ̀ mọ́rí àmọ̀mọ́ bọ̀dá mi àbùrọ̀záàkà Hashim àsìlọ́dẹ́ ọkọ́ńdé òní ẹlẹ́à àwọn ọmọ ọmọ tí ó wà jẹ́lẹ̀ sórí fámílì Hashim ó ti di fámílì ẹ̀ àgbèmí méjì nu ọmọ Hashimu tó jẹ́lẹ̀ àwọn òsì Nàìjíríà àkánú ọwá ni káúsára áṣìmù tó pé ọkẹ̀ yọ sí wa lónìí lójijì láti UK kọ̀dẹ̀ àfọ́ àti ẹ̀nà ìwà ní ájì ọlọ́ba ní fún wọ́n sí àkókò ìsìn jẹ́mọ́ wàláì inú mi dùn wàláì tàlà inú mi bàbá mi ah ìmọ̀ bí mo ṣe lè ròyìn bàbá mi ọlọ́run ni kó jẹ́ náà اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه bàbá tó jẹ́ pé láti ó àlè ìròyìn kan áṣìm ẹwà bá ń gbé ọlọ́run wá bí ọ áṣìm wa yìí jẹ́ kó lo gígùn ụwa láyé áṣìm wa yìí bá ní fẹ́ ní àfáà súnnà tí ó àkúrà ní sórí ẹni tí àwọn ànẹ́bí tọ́pọ̀ sórí ẹni tí yóò mọ̀ tẹ̀lé tọ́lọ́n tànà bí ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ ọmọ tálàáfíà rẹ̀ ó pè ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ ọmọ tí gbogbo oore tọ́lọ́run máa ń ṣe fún èèyàn tí ó pè fún ọlọ́run bá ní ṣe fún mọ́wàá ṣe lóhun nìkan ọlọ́run àwọn ọmọ alálùbáríkà mi ìjà tún rí lẹ́yìn rẹ̀ ọlọ́lá haúlà wà láàkú wátá asàfẹ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh